nǹkan tó bìlíìfù ló sọ nípa ẹ̀ tẹ́nìyàn ò bá dẹ̀ wá ṣe dáadáa wáì tó fi wájú òun ẹ máa dojú ìjà kọ ẹ wá lọ rìpọ́ọ̀tù péèjì ẹ̀ ẹ̀ ń mu wálẹ̀ ẹ̀ ń mu wálẹ̀ what for? ṣe bẹ́yìn náà bímọ tiyín gbogbo wa la bíyamọ nàún lọ́kùnrin lóbìnrin gbogbo wa la bíyamọ nàún wáì tá a fi ní láti gbógun tọmọ yẹn wáì tá a fi ní láti púùlẹ̀ dáhùn what for? nítorí pé ó sọ̀pọ̀tì Tinubu àtàwọn tó sọpọ́ọ̀tì Tinubu àtàwọn tá a sọpọ́ọ̀tì Tinubu kí ni ìyàtọ̀ kí ni ìyàtọ̀ náà àtà ló sọ fún wa pé Tinubu tí ò ṣe dáadáa lénìí kò ní ṣe dáadáa lọ́la mo máa ń sọ fún wa wípé you know, a ti wà tún judgmental jù ah béèyàn bá lè gun bàbá òun máa jó tí ò bá tí ìjó tó bá padà wá jó Tinubu ta ni ò ṣe dáadáa yìí tó bá wá ṣe dáadáa lọ́la kí lè fẹ́ ṣe fún Tóyìn àìmáàkú gbogbo gbogbo gbogbo nǹkan tẹ́ ti bàjẹ́ nínú láìfọ ọmọ yẹn tó ti fọwọ́ ara ẹ̀ kó jọ tẹ́ ẹ lọ bàjẹ́ tí Tinubu bá wá change lọ́la tí nǹkan change Tinubu bá wá ṣe dáadáa lọ́la what are you going to do báwo lẹ ṣe fẹ́ báwo lẹ ṣe fẹ́ repair gbogbo nǹkan tẹ́ ti bàjẹ́ nínú nínú láìfọ ọmọ yẹn ẹ jẹ́ ká máa ronú ká tó ká tó ṣe nǹkan ara nǹkan tá à ń sọ fún wa nìyẹn ní Nàìjíríà a máa sọ pé jungle jungle jungle judgement wọ́n bá ti sọ pé olè ẹ ti gbé táyà ẹ ti jù sí wọn lọ́rùn ẹlòmíì kò dẹ̀ jalè all because èèyàn méjì kan ti ní argument ó ti ní lọ́kàn ẹ̀ pé you know what máa treat fuck up ẹ àárín ọjà ló ti máa njọ́ tó bá ti rí tó wà láàárín ọjà ló máa pariwo lè lé lórí sódà kí wọ́n bá kán bá lè pa àbí kán lè ṣe léṣe kí ni èrè ẹ ó dẹ̀ bí àwọn ọmọ ó dẹ̀ ń gbàdúrà lójoojúmọ́ káwọn ọmọ tiẹ̀ kó yàn kan yanjú kan ṣe oríire kó dára fún wọn ó dẹ̀ ń bá yí ọmọ ọlọ́mọ jẹ́ kò ń ṣèpè àdúrà ní pàápàá wípé gbogbo yín àtèmi tí mò ń sọ̀rọ̀ yìí la máa jẹ iṣẹ́ ọwọ́ wa lójú ayé wa la dẹ̀ ti máa jẹ iṣẹ́ ọwọ́ wa yẹn ìwọ tó ń bá yí ọmọ làkejì jẹ tó bí kò sẹ́ni tó rí ẹ bí ọba yìí ò bá rí ẹ ọba ọ̀run ń wù ẹ ọba dákẹ́dájọ́ dẹ̀ ń wù ẹ́ ọba tí kì tí kì í lé ni kó tó mu ni ọba tó ń nani lọ́rẹ́ téèyàn ní mọbi tí ọ̀rẹ́ yẹn ti ń wá ó ń wo èmi àti ẹ èmi á jẹṣẹ́ ọwọ́ mi ìwọ náà á jẹ tiẹ̀ kò sẹ́ni tó máa bẹ́ nìkan jẹ tiẹ̀ oníkálukú ló máa bẹ́rù ẹ̀ ní bòdè ẹlòmíì torí pé e ti ní personal vendetta pẹ̀lẹ́ nìkan then ẹ ẹ ẹ wá group ara yín ẹ group ara yín ẹ wá bẹ́ẹ̀ ṣe máa múyàn wálẹ̀ àti nǹkan téèyàn ṣe àti nǹkan téèyàn ò ṣe all because pé Tóyìn ẹ̀ má kú o ti sọ pé òun bìlíìvù nínú Tinubu ṣé bí bìlíìvù oníkálukú ni ọ̀tọ̀ọ̀tọ̀ nǹkan tí mo believe in ẹ̀yin lè má believe in it so why ti a ṣe ní a lè ní the same mindset now àbí kí ló dé tẹ́lòmíì ò ní ọpọlọ tó ń rò lórí ẹ̀ all because wípé you know afẹ afẹ mẹ́nìkan wálẹ̀ why tó fẹ́ fi mẹ́nìkan wálẹ̀ ìwọ dẹ̀ fẹ́ gòkè báwo ló ṣe máa gòkè ẹlòmíì máa mú ìwọ náà wálẹ̀ either you like it or not ẹlòmíì tíwọ náà mọ̀ when, when, when you least expect something ìgbà yẹn ni ogun máa dìde síwọ náà gbogbo ogun tí à ń gbé dìde sí àwọn ọmọ si sí ọmọlàkejì wa láì nídìí ogun yẹn náà sì máa dìde sáwa náà either we like it or not so ẹni tó bá fẹ́ kó change ẹni tó bá fẹ́ kó yí padà mo súnmọ́ lábalógun thank you ẹni tí o tó bá fẹ́ kó kó ṣà máa ṣe bí lọ bíbélì náà kú ti sọ ó ní ẹni tó ń ṣe bí kó máa ṣe ìṣó ó ní ìwọ tó dẹ̀ mọ rẹ ṣe ó ní kó máa ṣe ìṣó ó ní kíyèsí èmi ń bọ̀ kọ̀ọ̀kan láti san èrè èrè iṣẹ́ oníkálukú fún gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ bá ṣe rí gbogbo ẹ̀yin amùkùṣèkà ẹ̀yin agbénú òkùnkùn tafà sí ìmọ́lẹ̀ ọmọlàkejì yín ẹ múra sí o because I have been saying this I have been preaching this you know many many years to your hearing fún ẹ̀yin tẹ́ elétí tẹ́ gbọ, ẹlòmíì elétí ikún ni elétí ewúrẹ́ ni dèdèrè ti lu etí ẹlòmíì kò dẹ̀ lè gbọ́ láéláé ibi tẹ́lòmíì you know mo máa ń sọ fún yín pé tẹ́ bá rẹ́ni tó ń ṣe ibi tó ń dára fún ọlọ́run dá sí fún ìparun ni if you don't know ọlọ́run dá sí fún ìparun that is ó fún ní more time ó fún ní ó jẹ́ kí ròpù ẹ̀ kó gùn gan ju bó ṣe rò lọ wípé bóyá ó ma change tí ẹni yẹn ò bá change nígbà tí ọlọ́run bá máa parun tí áńgẹ́lì apanirun bá máa dé in fact wọn wọn wọn wọn kò sẹ́ni tó máa lè dúró fún ẹ túbọ̀ múra sí o gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe bí gbogbo ẹ̀yin tẹ́ ń sápamọ́ sínú òkùnkùn tẹ́ ń sápamọ́ sẹ́yìn ẹ̀yìn ẹ̀yìn kámẹ́rà fóònù yín tẹ́ ń bọ ọmọlàkejì yín láyé jẹ́ go on sọ̀hún mi èmi ni mò ń promise yín tí mo mọ̀ mo mọ̀ ọmọ ọlọ́run ni mi, mo mọ̀ nǹkan tí ọlọ́run lè ṣe nígbà tó bá dẹ̀ tó àsìkò nítorí ẹ máa ń sọ pé kí ọlọ́run tó jà ohun ohun ribiribi á ti bàjẹ́ ṣùgbọ́n a á sì a ṣá á jà lórí àwọn ọmọ àtọmọ ọmọ ìran díran oníkálukú ẹ jẹ́ ká ṣọ́ iṣẹ́ wa wò ká máa ṣọ́ ọ̀rọ̀ ẹnu wa sọ ká máa ṣọ́ ìwà wa wò nítorí gbogbo ohun tí a bá ń ṣe gbogbo ẹ̀ ló lẹ́san pátápátá mi ò mọ ohun tá a rí gbà nínú pé lágbájá yìí sẹ ó ní láti ṣubú tí wọ́n bá fẹ́ gbèyàn ṣubú tí Ọlọ́run bá sọ pé kò ní ṣubú ńkọ́ tó bá dẹ̀ ṣubú tọ́lọ́run tí wàá gbè dìde ní ìlọ́po ìlọ́po ìlọ́po ńkọ́ kí ló fẹ́ ṣe sí i tiẹ̀ ló jù tiẹ̀ ló jù wọ́n ní eégún tó kọ́jọ́ ni ìran ló máa wò gbẹ̀yìn so ìwọ tó bá wọ́n ní àkọ́dé ọ̀rọ̀ kò dàbí àdágbẹ̀yìn ìwọ tó ń múyàn wálẹ̀ ìwọ tó ń ba ayé aláyé jẹ́ ìwọ tó ń panilẹ́kún tínú tiẹ̀ dẹ̀ ń dùn tó fi pé inú ẹ̀ ń dùn ìbànújẹ́ ló fi ń ṣayò òré èèyàn sọ fún ẹ gbogbo ẹ̀yin tẹ́ ń wùwà yẹn tẹ́ ń wùwà yẹn tẹ́ ní ẹ ẹ ń gba monetization ẹ ń gba star ẹ ń gba gbogbo ẹ̀. E inú yín ń dùn ẹ ń fọmọlàkejì yín wálẹ̀ ẹ ń pààyàn lẹ́kún ẹ ń balẹ̀ ọlá jẹ́ ẹ múra sí o ẹ túbọ̀ múra sí ọlọ́run á yín lọ́wọ́ ṣùgbọ́n ilé ayé náà la máa wà tóníkálukú máa jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ nígbà tí òṣùwọ̀n wa bá kún àkúnwọ́ sílẹ̀ ọlọ́run á bẹ oníkálukú wò nígbà tí èèyàn ò rò téèyàn ò rọkàn pó máa kàn òun ìgbà yẹn lọ́lọ́run máa béèrè ẹ jẹ́ ká foníkálukú sílẹ̀ ẹ jẹ́ kóníkálukú ó ṣe tiẹ̀ nǹkan tó wùn mí òun yìí nǹkan tó wùn yìí òun mi so téèyàn kan bá sọ pé pátì yìí lòun tẹ̀lé leather person b ó wọ́ọ̀kì kò wọ́ọ̀kì òun ṣàkọ́ ni president òun kọ́ ló lọ ṣe but ó bìlíìfù nú ẹni yẹn even aṣiwèrè tí ò lọ́pọlọ lórí ó ní àwọn tó ń tẹ̀lé ẹ gbogbo social media bí gbogbo yín ṣe ń fọ́lò ní kálukú ẹ̀dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín rí kan tí wọ́n ń ṣe nǹkan tí ò but you still love them so olórí burúkú èèyàn wọ́n lérò lẹ́yìn ẹni tó ń ṣe rere náà ó níwọ̀n bẹ̀rù tiẹ̀ lẹ́yìn ó lè má tó so why ta fi amama ta fi amama castigate èèyàn kan wípé ó support ẹnìkan dé àfọ ẹ ìlú ọ̀rọ̀ gba ìlú ọ̀rọ̀ gbọ́ mọ́ ẹ jẹ́ ká wá mú ẹni yẹn ká mú wálẹ̀ ẹ rò dáadáa o ẹ rò dáadáa kì í ṣe Tóyìn Àìmákùnù kan kó máa rókì lọ́kàn gbogbo yín tẹ bá rí ẹni tó ń dára fún instead kẹ kẹ fọwọ́ gbé sókè kó lè dára sí i nínú kó dára sí i yẹn nínú ẹ̀ lẹ́yìn náà ti máa rí jẹ nínú ẹ̀ ló ti máa dára fọmọ yín bẹ́ẹ̀ yín ò bá tiẹ̀ rí jẹ ńbẹ̀ ta ló sọ fún yín pé ìran yín ò ní benefit ńbẹ̀ kì í ṣe Tóyìn nìkan gbogbo ẹ̀yin tẹ́ ń fa àwọn ọmọ olóríire tẹ́ ń fà wọ́n wálẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ rí àwọn tó ń ṣe dáadáa ní kọ̀mínítì yín nínú ìdílé yín tẹ́ ń bà tiwọn jẹ́ gbogbo yín ni mò bá wí gbogbo yín lọ̀rọ̀ ẹ̀ dẹ̀ ń bá wí i don't have any friends so you know tẹ́ bá wò mí glory be to god tẹ́ bá wò mí glory be to god ẹni tó bá létí kó gbọ́ ohun tí mò ń sọ ẹni tí dèdèrè dẹ̀ ti lu etí ẹ̀ kó rìn lọ bí ewúrẹ́ tán bá ti nà tán ewúrẹ́ máa lọ ni kẹ́ túbọ̀ múra sí nǹkan tẹ́ ń ṣe alágẹmọ tó ṣe jẹ́jẹ́ ikú ń pa á ọ̀pọ̀lọ́ tó ń jọra ẹ̀ mọ́lẹ̀ lójoojúmọ́ áńbẹ̀lì tà sí ẹ̀ ọ̀pọ̀lọ́ tó ń jọra ẹ̀ mọ́lẹ̀ lójoojúmọ́ ẹ jẹ́ ká múra sí i orin kérúbù kan tí mo máa ń nífẹ̀ẹ́ sí ó ní gbogbo iṣẹ́ wa tí a ń ṣe gbogbo ọ̀rọ̀ tí a ń sọ gbogbo ìwà wa tí a ń wù ẹ jẹ́ ká máa ṣọ́ra ṣe ti gbọ́ bẹ́ẹ̀ yẹn ẹni tó bá fẹ́ ṣọ́ra kó ṣọ́ra ó ní nítorí olúwa yóò mú gbogbo iṣẹ́ wa sí ìdájọ́ gbogbo iṣẹ́ wa pátá olúwa yóò mú wa sí ìdájọ́ ire tàbí ibi múra sí o múra sí má balẹ̀ onílé jẹ́ báyé aláyé jẹ́ pààyàn lẹ́kún ìwọ kò dẹ̀ máa rẹ́rìn kó rò bí ó ti dára fún ẹni inú ìyà ló wà inú ìbànújẹ́ ló wà ìbànújẹ́ tiẹ̀ nígbà tó bá máa dé òní rẹ̀ lẹ́kún so túbọ̀ múra sí i ọ̀rọ̀ kékeré tí mo mú wá fún yín nìyẹn wípé ẹ gbé yẹ̀ wò ẹ bá mi ṣíà ẹ fẹ̀yìn tẹ́ bá lè ṣíà ẹ tẹ́ bá fi wípé ó máa wúlò fẹ́ bí yín àbó máa wúlò fọ́rẹ̀ yín àbó máa wúlò fún community yín ẹ ṣíà ẹ eléyìí ò ń sọ̀rọ̀ pé kẹ wá bá mi pè wọlé àbí kẹ wá ṣe kinní àbí kẹ wá fún mi ní insta ẹ ní lè fún mi ní insta nítorí pé ọ̀rọ̀ tí mò ń sọ ń rùn létí yín èmi náà dẹ̀ ní tọrọ lọ́wọ́ yín nítorí ọ̀rọ̀ ń ni mò ń sọ lọ́wọ́ ẹni tó bá máa ṣe láǹfààní ó máa ṣe wọn níbi bí agún yán nínú kinní kan tí a ṣe bẹ̀ nínú èpo ẹ̀pà ọmọ ẹni tó máa yó máa yó ni ẹni tí ò dẹ̀ ní gbọ́ ò dẹ̀ ní gbọ́ so but àṣà máa sọ lójoojúmọ́ fún yín ẹ stop àti máa ẹ stop àti máa gbẹ́nu sí gbogbo ọ̀rọ̀ kó ń ṣe gbogbo tójú bá ti rí báyìí òun náà lẹ́nu ní láti sọ ẹ jẹ́ ẹ jẹ́ ká kóra wa ní ìjánu àwọn ló burú jù nínú gbogbo ẹ̀yà ara wa ẹ ká kóra wa ní ìjánu bí parrot gbogbo nǹkan ló ń ṣojú ẹlòmíì nǹkan tó mọwọ́ tó mẹsẹ̀ tí ò ṣojú ẹ̀ tó mọ̀ sí wàá gíw ẹ̀ báyìí tó jẹ́ pé ọlọ́rọ̀ gan á máa wo rẹ̀ pé rílí ọlọ́run á dáríjì gbogbo wa ọlọ́run á ji, yín ọlọ́run á dẹ̀ dáríjì ẹnu yín ẹ jẹ́ ká kẹnu wa ní ìjánu ohun tí ò bá ṣojú wa ẹ má jẹ́ ká máa sọ pójú wa ló ṣe ẹ wo sojú abẹ ní kò ti padà kọ́lé spade spade ní ètò tẹ mọ̀ mí sí ẹ̀yin tẹ mọ̀ mí tẹ́lẹ̀ before Facebook before the birth of Facebook ẹ mọ̀ pé sojú abẹ ní kò lórúkọ ètò mi mi ò dẹ̀ jí ètò anybody ṣe it is my show it is my èmi ni mo invent èmi ni mo start èmi ni mo ṣe nǹkan mi you know mo ti gbé padà wá sí orí Crystal African TV yìí and every Sunday ni call a spade a spade any cases tí wọ́n bá gbé wá a máa sọ ọlọ́rọ̀ máa ṣàlàyé bó bá ṣe ṣẹlẹ̀ a tún pe ẹnì kejì tán fẹ̀sùn kàn máa wá ṣàlàyé ara ẹ̀ a wá ṣe ìdájọ́ yẹn bó bá ṣe ọ̀rọ̀ ìyá mi yálà ìyá mi náà gbé wá síwájú mi I am going to treat it ẹni tó gbé wá máa rojọ́ ẹ̀wọ́ tán fẹ̀sùn kàn wá wá sọ tiẹ̀ àádẹ́wàá da bó bá ṣe yẹ kó rí ni kò sọ̀rọ̀ ẹ̀ pé ah, àǹtí mi ni màmá mi ni kinní kan ni ìyẹn ò sí níbí báyìí wọ́n fẹ̀sùn kàn ẹ́ ni dẹ́ndẹ̀ wá ṣàlàyé tiẹ̀ bó bá ṣe rí àwọn òde ní dúró àní gbè sọ́tún àní gbè that's why tí mo ṣe sọ fún wa wípé ẹni tó bá fẹ́ gbé èmi lọ sí court please get ready to do so nígbà tá a wà ní orí rédíò orí tẹlifíṣàn in those days kan tó bí broda social media bá a ṣe ń ṣe nìyí lọ́ọ̀yà tí mo ti ń lò láti ọdún ọdún gbọ́nran yẹn òun náà wọ́n ti di jọ́ọ̀jì nílùú àwọn náà ni mo sì ń lò you will not see me in court but àní parọ́ mọ́ ẹ àní rárá bú sí i òótọ́ ọ̀rọ̀ pínbélé tí wọ́n bá fẹ̀sùn kàn ẹ́ àní dẹ́ ẹ lẹ́bi àní ṣépè àní bú ẹ àpè ẹ wá wá sọ tìẹ wọ́n ní ìwọ ló ṣe báyìí ìyálóde wọ́n ní ìwọ ló jalè èmi ìyálóde adẹ́ẹ̀dẹ́ pé kí ni mo jí ìgbà ni mo jí evidence dà pé mo jí gbogbo ayé àdẹ̀bá wa tàbá dẹ̀ wá ní àwọn sàngbétọ́ àwọn sàngbétọ́ tá à ń pè ní àwọn oṣojú mi àwọn tó ṣojú ẹ̀ tí wọ́n fẹ́ bá wa dá sí ẹ dẹ̀ pé irú irú àwọn bẹ́ẹ̀ yẹn tì mí wọ́n wá sọ pé ìyálòde òótọ́ la rí ẹ níbi tó ti gbọ́ mi ẹran sábẹ́ aṣọ nàún níjọ́ báyìí níjọ́ lásìkò báyìí wọ́n wá sọ ọ́ àwọn yẹn ni ẹ̀yin olóyìnbó ń pè ní witness àwọn sàngbétọ́ ni ó ṣojú mi mo wà ń bẹ̀ so ó ti bẹ̀rẹ̀ ní last Sunday case tá a ṣe ní last Sunday a máa continue ẹ̀ ní Sunday lẹ́yìn ní aago mẹ́jọ àbọ̀ lágbára Ọlọ́run tí mo bá ti dé láti Bolton a máa bẹ̀rẹ̀ a máa bẹ̀rẹ̀ part two of that case ẹni tó mẹ́jọ wá ti rojọ́ ní last week níjọ́ Sunday àwọn tán fi ẹ̀sùn kàn àwọn là ń retí ní agbára ọlọ́run ní ọjọ́ sunday so táwọn yẹn bá sọ tán táyè bá wà àdájọ́ lọ́jọ́ yẹn tí ò bá sí àyè àtúnsọ di sunday tó tẹ̀lé láti parí mátà tó wà lẹ̀ and it is a serious case it's a serious case so ẹ jọ̀ọ́ bá mi ṣí àìtò yìí gbogbo àwa tá a láìkí gbọ́ yìí sọ yìí àwọn oníjà àwa tó jẹ́ pé gbogbo nǹkan ló ń ṣojú wa àwa gbọ́ yìí sọ yìí àwa gbéke yìí de àwa tá a sí níbi kó dáa àfi ibi kó bàjẹ́ ẹ̀yin ni mò ń bá wí o gbogbo wa tán bá ti gbé ọ̀rọ̀ yín déwájú mi èmi ò kíà bóyá èèyàn márùn-ún ló ṣì ń wò wá nígbà tí kọ́lé spade spade bá dojú ẹ̀ ìgbà máa wá wò ó ìgbà máa pé sórí ẹ̀ because in those days bá a ṣe ń ṣe nìyẹn tá a fi gbá kan bọ̀ kan nínú tí gbogbo èèyàn gbogbo London máa ń mì ó máa ń mì tìtìtì ni kò sẹ́ni tó fẹ́ mì sí program yẹn ní ọjọ́ Sunday and we are going back to our base a dẹ̀ ti bẹ̀rẹ̀ ní Sunday tó kọjá a ti gbé kéèsì kan wá kéèsì yẹn ò tí parí so tó bá rẹ́nìkan tó yàn ẹ́ jẹ tó ní kó fò kó o nìṣó kò sí ní tẹ́nibọ́dì lè ṣe àwọn tó lè ṣe nǹkan wà o ibi tí màá pa ẹ́ wà ibẹ̀ ni màá gbà ẹ́ náà wà so a ti padà sórí ètò wa so tó bá ní case tó fẹ́ mú wá contact mi directly the phone tá fi ń pè sórí program mi ò ní fún yín nìyẹn lálẹ́ because mi ò kì í tàn àfi tá bá fẹ́ bẹ̀rẹ̀ program otherwise ẹ bá fẹ́ fi ẹ fẹ́ wá fẹjọ́ sùn ẹni ẹni iṣu tẹ fẹ́ gbé wa ẹnìkan jẹ mí lówó ni àwa ń gba owó lọ́wọ́ àwọn èèyàn à ń gba owó tó bá jẹ́ èèyàn lówó tá a rí evidence ẹ̀ wàá san mọ̀nà kàì èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ wàá san mọ̀nà kàì lọ béèrè dáadáa lọ́wọ́ àwọn tó ti mọ̀ wá ń gbà tán tí bí àwọn social media wọn yìí wọ́n á lè sọ fún yín pé ẹ̀ san UK yìí lájọ wà and I'm not running to anywhere so nọ́mbà tẹ́ lè pè sí láti mú àwọn cases of your concern bóyá ẹnìkan cheat ẹni ẹnìkan wò wípé kò sí ohun tó lè ṣe mo ti gbá ẹ mo ti gbé ẹ gbé tó dẹ̀ ní evidence ẹ lọ́wọ́ o lè wá parọ́ lọ́dọ̀ mi o o lè o lè wá bá tèèyàn jẹ́ ń bí bá dẹ̀ ṣe ń ṣe kéèsì wa ní òsí oore ọ̀fẹ́ fún anybody under the sun láti búyàn láti ṣépè fúnyàn lórí platform mi mbà kò lè ṣẹlẹ̀ irú ìwọ ẹni bẹ́ẹ̀ bó ṣe jáwa méjì àwa márùn-ún àwọn ọmọ thirty twenty ló ń wò wá à á block irú ẹni bẹ́ẹ̀ off because àwọn ò fẹ́ nuisance lọ́dọ̀ tiwa ẹ mọ bí tẹ́ ẹ ti lè lọ wo show tẹ́ ẹ ti lè máa bí èébú ṣe pé you know such platforms platform tiwa ń bí matured minds ló máa ń wà bẹ́ẹ̀ àwọn tó létí tí tí wọ́n máa ní etí ìgbọ́ àyàgbàṣe àwọn ló wà lórí ètò wa i know you for that ọláyínká gbémi adébánjọ thank you thank you ma yes àwọn àwọn àwọn likely minds bíi tiwa tó máa sọ òótọ́ bó ṣe lè kókòrò tó tójú abẹ níkò tó bá máa ṣoje kó ṣoje tó bá máa ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀ àwọn yẹn àwa la wà ní la máa ń wà lórí ètò tiwa àdẹ̀ kì í jà à kì í ṣépè mi ò mọ̀ bọ́n ṣe ń ṣépè fún èèyàn báyìí sìn because wọn ò fi kọ́ mi mi ò fi kọ́ mi nílé wa mi ò dẹ̀ mi ò dẹ̀ kọ́ mẹ́kọ̀ọ́ èmi náà nígbà tí mo dẹnu ara mi mi mi ò mi ò mọ bí mo ṣe máa kọ́ mo ṣe máa ṣépè talkless pé a máa máa yọ ẹ̀ṣẹ́ síra wa àwọn ọmọ yẹn ṣe so orí platform wa ó so clean ó wà tidy so tẹ bá fẹ́ mú case. yín wá number tẹ lè pè sí. Si is plus four four seven nine zero four one seven two two three nine and I repeat four four seven nine zero four one seven two two three nine nọ́mbà tẹ́ lè fi pè mí nìyẹn láti fẹjọ́ gbé késìsì yín wá ọjọ́ Sunday nìkan nìṣojú abẹ ní kò call a spade spade ìyá àbàdàn original ìyá àbàdàn two ẹ káalẹ́ sísítà mi ṣé dáadáa ní ṣáájú ń wọgbá ìpẹ̀lẹ́ ajé a máa wá ẹ máa rí ṣe o ojú òní tìyín god bless you my darling sister so bí mo ṣe ń sọ lọ fún yín it's not about crowd it's about decency and that is what my program is all about and i'm still saying it for those of you àti ẹ̀dùpẹ́ tààrẹ èèyàn kan bíi tán ní I know you for that. Olayinka Gbemi Adebanjo, thank you. At least Ashimari, àwọn few people totally attest to it. But when it comes to Abike Ade àti ìjẹ gbogbo oyè tá a jẹ nígbà wọn yẹn o. Abike Ade ni àwọn ẹgbẹ́ ìyálà ìyá mi àǹtí Abike àǹtí Abike because ọmọ ẹ̀ pé tí kéèsì wọn bá ti débí èmi ò mọ̀ ọ̀yàn rí mi lọ́mọ ìyá mi lábúrò tí kéèsì bá ti dé tán bá ti gbede báyìí yes oníkálukú máa sọ ti ẹni tó ó lè jẹ́ pé ẹni tó kọ́ wá rojọ́ tó ti ń jàre ó lè jẹ́ òun ló máa jẹ̀bi létà ṣùgbọ́n àní gbẹ̀bí fálárẹ̀ àdẹ̀ ní gbàre fẹ́lẹ́ bí that is báwa ṣe ń roll and i ti come back now thank you ọláyínká wọn ní during my case years ago you try your best i was one withdrawn i was the one that withdrawn the case thank you so much mi tẹ rántí yín báyìí ṣùgbọ́n Ọlọ́run rántí yín máa lọ wo fọ́tò yín later God bless you you see àwọn èèyàn àdẹgbé kéèsì wọn wá wá ní ẹjọ́ ẹ má dárúkọ mi o ẹlòmíì ò ní fẹ́ dá sọ̀rọ̀ ara ẹ̀ àkótọ́pẹ́ ìyá mi ajé a máa wà ajé á túbọ̀ máa wà fún yín agbára Ọlọ́run iṣẹ́ ọ̀lẹ yín lẹ ń jẹ Ọlọ́run á máa má jẹ wá fún yín God bless you ìyá Ìbàdàn original God bless you ẹjọ́ ẹ bá mi bá sísà mi rajà o ọjà àwọn òwọ̀n the best ni wọ́n dẹ̀ ń tà kò sí aṣọ tẹ́ wá dé ọ̀dọ̀ original ìyá àbàdàn two tẹ́ ẹ̀ ní bá ń bẹ̀ mo ṣe ra aṣọ ń bẹ̀ last week ìyẹn náà ṣe ń kí mi pé thanks for the other day yes kò dẹ̀ ń ṣe nǹkan ni mò ń raṣọ àwọn náà náà wà ń bí tó bá ń polówó tí bá lọ síbẹ̀ ohun tó bá ti mú mi lọ sórí platform yẹn mo ti mọ̀ pé lọ́jọ́ yẹn màá ra nǹkan mo ní ìdí ẹ̀mí ní ìdí ẹ̀ I'll just buy it because ohun tí wọ́n ń pè ní pé èèyàn wà selfless nìyẹn wà hard working tán dẹ̀ bìlíìfù nú ara wọn tán dúró sórí ẹ̀ you know tán dẹ̀ fèsì nǹkan tí wọ́n ń ṣe ọlọ́run á dẹ̀ máa gbọ́wọ́ yín sókè so bí mo ṣe ń sọ lọ uh, sọjú abẹ ní kò kọ́lé spade spade ó ti back ó wà fully back ló fi wá like I said it's not about the crowd I don't believe in it even if it's only two those two wọ́n á mọ̀ wípé yes tí wọ́n bá gbé kéèsì wọn wá bó ṣàwọn méjì yẹn gan nìkan ló wá tí wọ́n fèsì ara wọn tá a jọ sọ tá a dẹ̀ parí ẹ̀ you know what wọ́n máa lọ́lé wọ́n máa sùn inú wọn máa dùn wípé kò ń ṣe pé àfigbá kan bọ̀ kan nínú kò ń ṣe pé torí ẹ ti ra mílìkì fún mi ẹ ti ra star fún mi torí ti bẹ́ẹ̀ mi nílé sòótọ́ kò jọ́ kò jọ́ lọ́dọ̀ ti tèmi nítorí pé mi ò kì í ṣe lébi so àdẹ̀ kì í gbowó lọ́wọ́ àwọn èèyàn a kì í gbowó lọ́wọ́ àwọn èèyàn torí pé ẹ gbé kéèsì wá the only people tá a máa ń gbowó lọ́wọ́ wọn làwọn tá a bá fẹ́ bá gbowó àwọn oní àti àti gba èèyàn kan àti réèyàn tó ti gbé owó tó tówó wá nílùú ìbí ninety something thousand pounds tá a dé organize ẹ̀ tá a gbowó yẹn a ní lọ́ọ̀yà so if you want to take me to anywhere please you are welcome at any point in time just take me to anywhere you want to take me to but a ní parọ́ mọ́ yín bí àdẹ̀ ní jẹ́kán bu yín àdẹ̀ ní ṣépè fún yín ní agbára ọlọ́run òótọ́ táwa mọ̀ la máa máa ṣe àwa wá láti tú community ti bàjẹ́ tolúwa nílẹ̀ bàbí tí ẹ lè kúnlẹ̀ fún mi jàre God bless you ìyá mi if you are taking your case to Abike Ade uh, please be honest and have your evidence she will go to any length for you I know what I am saying she's a public figure and well connected uh, ẹ ṣé ìyá mi and well connected. She doesn't like cheating. Ẹ she o ìyá mi Ọláyínká. Yes, èmi ò ń anybody. Kò síbi tẹ́ ẹ lè gbé mi lọ. Kò síbi tẹ́ ẹ bá fẹ́ gbé mi lọ tí mi ní dá yín lóhùn. Kódà kẹ́ gbé mi kúrò ní UK kẹ́ tún gbé mi lọ sí Nàìjíríà máa yọjú síbẹ̀. As long as tí mi ní jẹ́ kí wọ́n cheat yín, mi ò ní gbà, mi ni gbà lero mi ò máa dẹ̀ bá wọn fà á léle gbogbo ohun tó bá máa gbà òun la máa fi la jà á iléeṣẹ́ Àbíkẹ́ Adé foundation pé fifteen years tí ìlú UK yìí you can google us just type Àbíkẹ́ Adé foundation ó máa gbé wa jáde fún ẹ pẹ̀lú gbogbo ogun tí wọ́n gbé tiwa nílùú yìí àwa ń ṣiṣẹ́ tiwa lọ ẹ̀rí wa lórí Facebook àwa máa tọrọ owó o but then I help Nigerian community both here both in Nigeria and its environs ọlọ́run dẹ̀ ń gba gbogbo ògo àtàwọn ìlú kéréje kéréje tá a fi wípé tí ọ̀pọ̀lọpọ̀ wa máa fi pa àwọn ò lè dé kò sí Yorùbá state ìlú kan state kan péré ni Àbíkẹ́ Adé foundation ò lọ́mọ sí Ondo state nítorí pé àdẹ̀ ní èèyàn tó máa ṣe aṣojú wa ń bẹ̀ òun là á ṣe set up síbẹ̀ so a máa ṣe 15 years anniversary wa tá a gba charity registration number Ati bere before the 15 years but 15 years nìyí tí a ati gba charity number wa so sọ pé iṣẹ́ báyìí ló ń fẹ́ kọ́ ó fẹ́ kọ́ eh, catering and management services ó ṣetán graduate adẹ̀dá lókun òwò adẹ̀ and you are yourself as well No competition whatsoever. Because ọ̀tọ̀ọ̀tọ̀ la wálé ayé. Ǹjọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ náà ló ní kálukú dẹ̀ máa Thank you Bọ̀rọ̀kì Nígbèmí. Ìtẹ́lọ́rùn Baba wa ni. ko ni ní sáfẹ́ nìkan. Ǹjọ́ táláyé ti dáyé. Lọ́lọ́run ti dá àwọn kan lólówó. Ló dẹ̀ da àwọn kan ní middle class. Ló dẹ̀ dá àwọn kan ní tálíkà. Torí torí àwọn tálíkà yẹn gan-an. Lọ́lọ́run ṣe wá dá àwọn olówó. Àwọn olówó kan ò dẹ̀ mọ̀. Orí wọn ò dẹ̀ pé débẹ̀ so ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ sí ní UK tẹ́ ẹ ní ìfẹ́ sí charity wa tá à ń sọ yìí charity wa ti ṣe lot ní UK yìí o a ti gbàwé fún àwọn tí ò níwèé ní UK yìí ẹ lọ check it out àwọn tó ń sun títì tán níwèé ta pick up ọmọ Benin tí ì ṣe Yorùbá because the charity is not meant for Yorùbá alone it's for everybody. A apíìkì wọn ìkan gbé ilé anti-Bumi. ó gbé ilé anti-Bumi for two and a half years ká tó rí ìwé ẹ̀gbà fún kí ló fi ṣe èèyàn iṣẹ́ tọ́lọ́run àwa làwa ṣe kó tó di pé ìjọba decide láti máa kó àwọn less privilege kúrò lórí títì ní UK bí báyìí àwa ní gbogbo ìgbàlà wa máa lọ sí tata tá àsìkò tútù a máa gbé tí a máa gbé kọfí a máa gbé chocolate a máa gbé sandwiches à ń lọ sí títì lọ fìdí àwọn tó ń sùn roughly ni a fún wọn ní a fún wọn ní blanket a fún wọn ní dismat tán lè fi sùn nǹkan táwa ń ṣe nìyẹn náà nǹkan tí iléeṣẹ́ Àbíkẹ́ Adé Foundation ń ṣe nìyẹn a fún wọn láṣọ a ní food bank a lọ́fíìsì covid la fi palẹ̀ ọ́fíìsì wa mọ́ torí covid la fi palẹ̀ ọ́fíìsì mọ́ ní Deptford àwọn èèyàn máa wá gbóúnjẹ àwọn alájẹ kadijat ní ní ní Deptford gbogbo wọn náà máa ń gbóúnjẹ fún wa lọ́fẹ̀ẹ́ and everybody máa wá gbóní rice máa gba rice onígàrí máa gbà alá elélùbọ́ and so on and so forth a whole medical doctor tó tó ń lọ eh, eh, redeem nílùú yìí tán ní kó wá gbin church nílùú yìí tó ní ọmọ mẹ́ta pẹ̀lú ìyàwó ọmọ Ìbàdàn ni wọ́n for confidentiality reasons tẹ́ bá lọ sí orí tẹ́ bá lọ sí eh, orí YouTube tẹ́ bá type ẹ̀ doctor Àbíkẹ́ ade Foundation ó ṣeé ṣe kó gbé jáde wá fún yín kẹ́rì wò tí wọ́n tí ìyàwó ẹ̀ ti tó develop mental illness àti àwọn ọmọ tó fẹ́ gbọ́mọ lọ́wọ́ wọn tí tí tí tí tí the so called eh, eh, kí lorúkọ chọ́ọ̀chì wọn orúkọ chọ́ọ̀chì bàbá Adébóyè tí wọ́n ní kán wá gbìn síbí báyìí that ẹ̀ka alẹ́ àǹtí mi MC Rẹ̀ ní ẹ̀ka alẹ́ àǹtí mi God bless you man láti US tán ní kán wá gbin ilé tí wọ́n fún wọn dilapidated building ni wọ́n fún wọn tó jẹ́ wípé aṣọ àwọn ọmọ yẹn aṣọ kan náà máa wọ̀ lọ sí school tó máa tutù mọ́ wọn lára tí ìjọba fẹ́ gba àwọn ọmọ yẹn ó kù ọ̀la tó máa gbà wọ́n náà wá sọ́dọ̀ mi àjọ wà ní ọ́fíìsì títí di bí after four a.m. láti plan bá a ṣe máa lọ yanjú ẹ̀ ní sọ́dọ̀ kì í ọlọ́run dẹ̀ ràn wá lọ́wọ́ wọn ò rámọ ọmọ yẹn gbà sọ́dọ̀kì yìí gangan ló padà wá fún wa nílé ná fún iléeṣẹ́ àbíkẹ́ adé nílé for this family so tá bá ń sọ pé wà ń ṣe charity kò ń ṣe charity àfẹnuṣe o kò ń ṣe charity ṣe kárí mi o kò ń ṣe charity kéèyàn lè dúpẹ́ o ń táwa yàn láàyò ni tá a dẹ̀ fi gbogbo ara wa ṣe kò ń ṣe charity kankan kákan post kẹ́ lè rí nǹkan tá à ń ṣe lórí Facebook we don't do that à ń ṣe nǹkan tí ọlọ́run tó fi kọ́ wa tó tó fún wa àwọn bàbá mi máa sọnù ní gbogbo ápùnì yẹn máa rí ọmọ nàìjíríà bàbá mi ìhe tí tí ò nílé tí wọ́n mọ bí tí wọ́n máa gbé lọ wọ́n máa pè wá lóru a máa dìde lóru yẹn nà án máa gbé mọ́tò mi síta. so ẹ̀yin tẹ́ ẹ̀ sí ní UK àbí tẹ́ ẹ wà ní outside UK tẹ́ fẹ́ support charity wa ashi gold fund me kó máa kẹ́ ẹ fi sọ́kàn ara yín kó ń ṣàfipá ṣe aṣígò fund me fún yín láti lè ràn wá lọ́wọ́ for our fifteenth anniversary tẹ bá lọ sórí gofundme tẹ tap Abike Ade foundation ó máa gbé jáde fún yín we are soliciting pé kẹ́ support wa mi ò ní ọmọ kankan tí mò ń rán lọ school now